kú ọlá tí mo ń ṣẹnu lé yẹn ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mi ò kí ní táì rárá fúnra mi. ẹ torí Ọlọ́run depression is real ẹ má pa mí fáwọn ọmọ mi. I want a new life ni mo ṣe fi ṣẹ́gun lẹ̀ ẹ torí Ọlọ́run because mi ò mọ̀ bá ṣe ń ṣe fake love mi mọ̀ ṣe kí n máa pretend fún kó dẹ̀ máa date àwọn èèyàn lọ kó máa dóyàn nu lémi sorry i'm sorry to say mo ti sọ rubbish ẹ má bínú i'm sorry i'm sorry i'm sorry kó máa kó máa kó máa kó máa ṣèrà nu lémi tàjọ ń gbé tàjọ ń sùn àkí ló ṣẹlẹ̀ kò ń ṣe kan ló kò ń ṣe kí n kò ń ṣe kẹta kò ń ṣe kẹrin kò ń ṣe karùn-ún for years nínú lémi mi ò dẹ̀ mọ́ kọ́kọ́. bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìwọ ṣẹ́gun ò bọ́ta kò tẹ̀tọ́ láti defend mi ó tún adijọ́ bẹ́ẹ̀ jẹ́ mc olúọmọ ó lò wọ́n kọ́lé rò pé lóòótọ́ ọkọ táwọn èèyàn sọ bó ṣe rí nìyẹn and you know pé kò rí bẹ́ẹ̀. ìwọ ọjọ́ tí wọ́n ọjọ́ tí wọ́n tó post mi lẹ́yìn ọjọ́ ọjọ́ kejì eh, bẹ́ẹ̀rẹ̀ àmọ́ sí mi tó tí jùlọ bá post mi I called immediately pé ah ṣẹ́gun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mà ní pé ehm, bébí síta ló lọ ṣe lóṣogbo èmi ò mà fẹ́ wàhálà kí ló ní à kí n má da wọn lóúnjẹ àárẹ̀ àbọ̀ olórí burúkú ni wọ́n ṣé ṣé ṣé kí n má bá àwọn ọmọ mi ṣeré ni ṣẹ́gun kó tó sọ fún mi nìyẹn náà ọjọ́ ìgbógun mo ti fẹ́ jáde láti sọ̀rọ̀ because I was like kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mo ti ń plan láti sinmi ìyá mi àti tó seven eight years ago. ti Wàsíù Àìdè tí mo ti ń lé wọn mú kiri ó wá lẹ́yìn sí ló gbé Wàsíù wá sí àwọn náà ṣe kan níbo wọn ò mọ kọ́kọ́ rárá wọn fún mi ní one thousand I repeat wọn ò fún mi ní one thousand tí mo fi dọ́ṣogbo ọ̀tí alẹ́ ọjọ́ pátí mi gangan lọ́ṣẹ̀ fún mi ní owó ní owó tó fún mi lójú àwọn committee in front of my committee àwọn kan kọ́ mi ní kí ló bá mi bẹ̀bẹ̀ pé à ṣẹ́ẹ̀dẹ̀ ni wàá ní assist wù mí rárá ni lọ́ṣẹ̀ fún mi lówó tó fún mi but i don't want to mention amount here but ẹ jọ ẹ má dalẹ onílé ru ẹ fi wọn lẹ èmi àti wọn ní kankan kan wọn pa mọ́tò tí mo rà wọn ò mọ anything. mọ́tò tí mo rà gan mo ní mọ́tò méjì mo ní láti tà kán bẹ̀ mo tà àwọn kóòdù mi míì tí mo fi ra mọ́tò tí mo rà yìí. kí ni ti yín gangan ṣé mo bí mo yẹn ń tó ni ẹ jọ ẹ jọ̀ọ́ tó lọ ẹ fi ayé mi sílẹ̀ you guys should leave me alone èmi náà ní life tèmi láti live ẹ jọ̀ọ́ let me live my life bó ṣe wù mí ọlọ́run wo àwọn ọmọ wa fún wa a marry tẹ́lẹ̀ we never marry before so kí ló wá ṣẹlẹ̀ mi ò dẹ̀ gba ọkọ̀ dálé ẹ̀ rí you guys can continue to ogun pé i ask her mi ò dalẹ̀ wọn rú rí láyé mi bí lè wọ́n ṣe máa tòrò for years làwọn ọmọ Tinubu fi wà lọ́dọ̀ mi for years ló fi wà lé mi tí ò sí wàhálà tí ò sí dààmú tí ò sí jà ìgbà tí mo ṣe mú bọ̀ lẹ́kọ̀ọ́ ni ni last ball ṣe mú sọ́dọ̀ Àtinúkè Ògúnpè padà ẹjọ́ torí skul ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ tẹ̀bẹ̀rẹ̀ orí burúkú tẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ̀kọ tí ó kàn yín kọ́tà ẹ̀ mọ̀ ẹni tí ọlọ́run bá ti fẹ́ ba yí ẹ̀jẹ̀ tí ò fẹ́ bá ọdún twenty lọ kó stop láti máa láti máa búlì mi you guys should leave me alone ẹni obìnrin tó bá dẹ̀ dúró ní kọ́nà tó ń send message lábẹ́ àbí tó ń lo fake message tó ń lo fake account àbí tó ń ṣe anything àtọkùnrin o lágbára ọlọ́run àgbákò tí ọ̀tá mi ṣe lọ́dọ̀ ṣẹ́gun ẹ máa ṣe ẹ máa rí ọkùnrin bí ṣẹ́gun àwọn ọmọ yín máa jìyà ẹ̀ wọ́n máa fèsì mo tí lágbára ọlọ́run gbogbo ọlá tí mo fèsì wọ́n fèsì ẹ̀